ó nìkan ni ọlọ́run ohun tí ọba ṣe kò sẹ́ni tó lè ṣe o ohun tí ọba ṣe kò sí ẹnìkan tẹ́nìkan bá ń sọ ọmọ pò lágbára kò sí ẹni ó lágbára àfi ọlọ́run nìkan olómọ̀ ọ́ ju àwọn ènìyàn tẹ́ ń rí ọ lọ ọmọ tó ń là kọjá ọ dẹ̀ mọ lórí ẹ̀ yọ ọ ṣe solúsàn lórí ẹ̀ a máa tún hallelujah yẹn ké. we are going to shout it again. ṣé ìwọ ló tún interpret ni ẹ mọ̀ mojú tọrọ mi ọmọ títẹ̀ ń bọ̀ nílé obìnrin. pé wa mo fẹ́ ṣe dáadáa ẹ sáà rà tìkẹ́ ṣé bí mo ní wọ́n ń kàtíkè ebe ẹ máa rò pé mo ń sáwàdà ni ẹ sáà ń láti. ẹ sáà rí mary kay lójú ẹ. láàrin ọ̀n fàtíkè pákéjì ojú ẹ bá wọ yókè láti aago méje ló ti wó mi lọ. Ah. aago méje àárọ̀ sí aago méje alẹ́. mi ò fásì rí èèyàn ẹgbẹ́ wo lè méje la fẹ́ ké sí ọlọ́run. ìwọ ti ṣá seven to God. méje ló náà fi lọ méje wájà ké méje sí ọlọ́run. Praise the Lord. máa ké nígbà kẹta. we are going to shout it the third time. ọlọ́run gbọ́ wà rẹ́rìn lọ́dún. God will make you laugh this kò sí ẹnikẹ́ni. there is no one. tó lè dá ọ dúró. that can stop you. nínú orílẹ̀ èpè yìí o. in this land of the living. kò sí ẹ̀dá kankan tí ó dá ọ dúró. you are unstoppable. amen ẹnikẹ́ni tó bá dé wò. whoever that want to try it. ẹ̀mí rẹ̀ máa sọnù. bó ti wù kó súnmọ́ tó. no matter how close he is to you. ẹni ó bá dán wò. whoever that tries it. ẹni ó bá gbìyànjú ẹ. whoever that tries it. ẹ̀mí rẹ̀ máa sọnù. a fẹ́ tún hallelujah yẹn kẹ́. we want to shout hallelujah again. sí ẹnìkan soso tí àṣẹ àtagbára wà lọ́wọ́ ẹ̀. to the only one that have power and authority. ó ní ọlọ́run. is God. kò sẹ́ni kankan lẹ́yìn rẹ̀. no one but him. ó ní ọba. he is the king. àwọn ọba ayé ń bí adé adé lásán ni. yes. wọ́n wo ẹ̀wù ewu wọn ọjọ́ tó bá ọ̀run. abba father. Ẹ gbọ́wọ́ sókè. Raise up your hands. Ẹ méje yẹn sí orí. Shout seven to Almighty God. Kéju bó o ti ké tẹ́lẹ̀ lọ. Be audible this time around. Jẹ́ kí ohùn rẹ̀ ó ju ohùn ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Let your voice be audible than the person beside you. Jẹ́ kí ohùn rẹ̀ ó lágbára lórí ohùn ẹnìkan. Let your voice swallow another person's own. Uh. Ah. Praise the Lord. Hallelujah. hallelujah. àìmọ̀rin ikọ̀ ní dùn mí o ẹgbẹ́ òkè náà bóyá mo lè rí kọ́ná. ìwọ ni Ọlọ́run aláà. Somebody saying amen. Where enemies stop you. Enemies are using twelve powers to stagnate people. And they are using twelve covenants as well. The first part is the power of cobweb. ṣé ẹ mọ̀ pé wọn ò lè gbégi kalẹ̀ kán fi òwú aláǹtakùn dé. you know they cannot tie it with cobweb. ṣùgbọ́n ó lè dá ènìyàn dúró. but it can stagnate someone. tí yín ń bẹ lára ilé yìí. if it is over there. máàpù gbogbo àgbáyé ni máa ń yà tí máa ń ta yẹn. it is the map of the whole world that you scare. ṣé wàá rí bí iná bá ń jó ilé. if fire is burning there is a fire outbreak. on getting to where it is it will elude it agbára àkọ́kọ́ nìyẹn. that's the first part. tí ọ̀tá bá fẹ́ dá yẹn if anyone to stagnate someone. tí wọ́n bá parí iṣẹ́ tán. once they finish the evil work. ìgbà tó ń lọ fún appointment. when is going for an appointment. àwọn sáré lọ láàárọ̀. he'll be running in the morning. ibi ẹgbẹ́ rẹ̀ ti kọjá. where he's made pass on getting there. a sì fojú gbé. he will contact it. Talẹ̀ ni ó sàmì. Who have I meant to say? Gbogbo sí aláǹtakùn. Every work of cobweb. Eh? Tí ayé ṣe sí ọlá. That is done. Iná gbé jáde lọ. Jẹ́nra ṣẹlẹ̀ kan sí. Let me say for thirty once again. Whatever they use cobweb to finish your life. Màṣẹ́.

that is the first work he does. ẹ sir. sà. àwọn are some. they don't contact him. it gives them clothes wọ́n kàn déédéé máa lọ kíní yẹn ọkọ̀ kò wọ́n mọ́lẹ̀ wá. the cup will just fill them up and they be using their hands to tear it off. sẹ́ǹbínú lọ padà. ọkọ̀ ẹ̀ lọ jókòó ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbàgbọ́ ẹ̀ bó ti wọ́n náà wà náà parí. gbogbo náà fowó aláǹda kò parí sí ọlá mo sọ tẹ́lẹ̀. I prophesy. iná gbẹ̀mí lọ́la. báyé fúnadọ̀ ìjìyà. sọ ma pé ẹ̀yin ọ̀rọ̀ gbọ́ èmi náà rọrùn. ó ń tí ọ̀tá parí sára rẹ̀. What enemy finish your body? olúwa sọ̀rọ̀. I talk to the Lord. Ta lẹni tí ń sàmì? Who have I made to say? Iná olúwa gbẹ̀mí lálẹ́. Báyọ̀ ọ̀dọ́ sọ́dọ̀ ìtura yìí. Amen. yá màkàbàrú Èló máa sàlékèdè yẹ́rù lèkè ìbàdà. Agbára òwú aláǹtakùn. Power of God. Lórí ayé rẹ̀. Over your life. Fire swallow it tonight, amen. Amen. Tò kì í digi ṣùgbọ́n ó lè dá It can actually service me live. Ẹlẹ́ẹ̀kejì ni èsì fẹ́ kámẹ́lẹ́yọ̀ kàdédé wọnú nílé wa tó ti pọ̀ nínú ilé yẹn ó ti náwó mú ẹ̀mí rẹ̀ agbára méjìlá ni òkùnkùn lò láti dá ìrìn. that day is using twelve power to stagnate people. ọmọ méjìlá ni ọ̀tá ń láti dá ìrìn. enemy are using twelve wisdom to stagnate people. if they use this twelve. a man of destiny will become an novice. They tí that enemies are using is power of nakedness. Why dreaming the person who see is that is. Eh? Ẹni tí ń bẹ́ẹ̀ sí kò sírú ọjà tó lè gbé kalẹ̀ profit ò lè wá. A victim of such his business can be profitable. Gbogbo ọ̀fà sọ ní ìdòwò. Every arrow of nakedness. Báyìí ló ń wọlé. Thus says the Lord. Lórúkọ Jésù. In the name of Jesus. Iná gbẹ́jáde lára. ọfà sọ́nìdì o. arrow of nakedness. jẹ́ kí àmì rí ó lé let your aim and be thunderous. mo bẹ̀ Olódùmarè. I beg Almighty God. iná gbẹjáde lọ́wọ́. Let me say it all time. Whoever that sees that is always naked. He is such a person of benefactors. If she is a woman and her husband is free, he will not be taking care of her with his money. Because she is naked oní òsì ní aláṣọ kì í fẹ́ rí torí ọmọ sọ pé. a victim of nakedness those affluent will not like to see her because they will be questioning that person that why are you naked. ẹ ńlá sẹ́bẹ̀ nìkan bá sọ. let me serve authority because nobody can say amen. agbára tó jẹ́ ọsí o. power that rendered you naked. tó ní kó o máa fi òrìrìn àjò. that one has been naked in your journey. ọlọ́run àwọn apostles. God of the apostles. ó fi náà gbé agbára. follow him by fire ẹlẹ́ẹ̀kẹta kẹ́ni. the fourth. kí èèyàn máa bára rẹ̀ ní yàrá kó máa wẹ́nu ọ̀nà kó máa rẹ̀nu ọ̀nà. is for someone to be in a room that have no door. a máa yípo. such a person be parabolating. He be looking for a way out. He be looking for a way out. He be straight while dreaming. They might be calling him pastor, and he'll be answering them. But there will be no way out. And he opened his eyes. a victim of such. Sir, they totally block his way. I pray. The wall that is erected around you that makes me look for a way out without coming up with one. God of the apostles, use fire to demolish it. Amen. Masueke The mysterious wall. That is erected around you. Where is the louder amen? It's lulẹ̀. His demon is tonight. Can you pray as touching that? Shout aloud. The ones that surrounds me. That makes me not to go. Be demolished. Prayer. Olùkọ́jú. Э, вернул. gbìyànjú láti kówó lẹ́sẹ̀ ni ò mèrè as you are striving to venture into a business it's not profitable because you are a victim of war. masalia kaparu nali kaba ẹjọ ẹbí náà lẹba àwọn mo bẹ̀ yín ni o lórúkọ olúwa ẹ ọwọ́ yín sókè sá. raise up your hand sir. odi tó yí mi ká tí ọ̀jẹ̀ lọ. ibu ọ̀rọ̀ sọ̀rọ̀ sí mi na make sure to go. Send for authority. father down flat. You wall. Be demolished. Prayer. She has the best group, but she has no good people to transact with her. If you have a good platform with you, tell me maybe good people they are visiting you. Iṣẹ́ rẹ ni platform You have a good one. But it is those that will be owing you money that are locating you. Bob did not make those that are glorious to locate you ó ń sisi oṣù wọn jẹ́ olówó oṣù mẹ́rin márùn. they are owing you four months salary if you ask for your money they will finance you. you are not at the right place because you are a victim of war. he was surrounded all. those that are not up to anything they turn themselves to king. raise up your hands repeat it once again. Call the name of Jesus aloud. Which one is erected around me that makes me not have my way. Collapse. ẹlẹ́ẹ̀kẹta karùn the fifth. ó ní kéèyàn ọmọ déédéé lálàá. is was somebody to have a dream. ọmọ bára rẹ̀ nílé ìwé tó lọ in his former school tàbí kọ́ máa bára rẹ̀ lóko wọn. or you see inside his village. tàbí kọ́ máa bára rẹ̀ lọ́dọ̀ ọ̀gá. or in his boss house don't forget a minister of God. láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. that venture into ministry for the past twenty years he drank. ọwọ́ bára rẹ̀ ní ọ̀dọ̀ ọ̀gá tó lọ yìí. tí wọ́n bá ti connect eléyìí. ọwọ́ ayé ẹ̀ lọ́dọ̀ ọ̀gá tó lọ rí. a Pharisee in his boss house. níbi ó ti ṣiṣẹ́ rí wáyà ọ̀gá rẹ̀ wá ní ẹ̀yàn ọmọ ẹ̀ ṣiṣẹ́ yẹn àwọn fix this thing wọ́n ṣe wáyà ní mọ́tò wọn àrí ṣe. they were able to fix it he said bio you know it's been long Sunday left on then he go there he went there he collected it he said look at Sunday now when he's back he's working and he came back to life he said blood of Jesus blood of Jesus. They told him when he was going home. He's had an accident. They had to tow it to Panabita house. The second car. E, e, e, olúwa ọ̀rọ̀ mi dọ̀rọ̀ rẹ̀.

now. My destiny. Come out from slavery land. What did I say? Where you been a slave. Come out. Come out. But there is people. Whoever that is happening that is climbing the ladder, when it is made to stay, they will fall. tàbí kí wọ́n fi pépà léèyàn lọ́wọ́ kó kọ ìwé kó kọ ẹ̀sáàmù kó mọ̀ rí nǹkan kan kọ kó mú báyìí báyìí kó ti fi lajú ojú ayé wọ́n dájú exercise ọ̀rẹ́bù tó dájú anything wọ́n dájú padà. it's been stagnated. ká máa bí léèrè ọ̀rọ̀ lójú oorun pé máa dáhùn answer. or when they question that answer this question I have nothing to write tàbí ẹni déédéé bára rẹ̀ nínú àbàtà. or someone that found himself in a mall. tí wọ́n rìn tí ò lè lọ. that is unable to come out. if somebody is climbing a ladder and is falling. such a person can be promoted. You should pray for him not to be sad. Can he turn into prayer? Now shout the name of Jesus. The mysterious spirit that is pulling me down. fire. Every spirit of darkness that is causing my downfall, catch fire. The spirit of darkness that is causing my downfall and a junction of glory, fire consume it tonight. self power is power of steel. ẹni tí ń sa oorun. whoever are picking up snail while dreaming. tó bá ń kọ́ ilé tẹ́gbẹ́ rẹ̀ fọdún kan kọ́. the house that is maybe for a year it might take him eight years and it will still be uncompleted. òrèrè tẹ́gbẹ́ mi ṣe tó rọ̀ wọ́n lọ́rùn. máa jẹ́ tèé ni nira. yóò nira. Are you ready? We are going to pray about three times. Spirit of hardship, come out of my body. Push it out. Spirit of hardship, come out of my body. Come out. The cloud will always be dark. This is what Paul said. À ń lọ jẹ́jẹ́ wa. Peacefully we are going. À ń lọ wa. Ọjọ́ púpọ̀ la fi For so many days we saw joy. sọ wọ́ọ̀dì sí wa. A fi agbára káká. Rírì ìdẹ́bi tí a ń pè ní èrè. kan ń pè bẹ̀rẹ̀ Act of Apostles. Twenty seven for seven. Láti twenty seven for seven. He got a point of breakthrough. But it was not true because of the spirit of ash was still inside of them. Adéhùdù. Adéhùdù. À ní èbúté yíyanjú. À ń pe ní èbúté yíyanjú. Tí ó súnmọ́ ibi tí ìlú Lísẹ́rà ti pàdé. Ó súnmọ́ ibi tí Lísẹ́rà wà rí. Lísẹ́rà náà sá kúrò mbẹ́ ni a ti sọ kíni nù. ọjọ́ púpọ̀. alágbára káká a máa sọjọ́ púpọ̀ nù. ó hmm. ń dẹ́gbẹ́ rẹ̀ fi ọjọ́ kan ṣe yóò fọjọ́ púpọ̀ máa ṣe. ó sọjọ́ yẹn nù. wo ọfà agbára káká lára. arrow of worship in your body. ó bá iná sẹ́yìn. it's all by fire. amen. Àsọjọ́ púpọ̀ ni. Ṣé a ti ta ìgbókùn wa nínú ewu? Àwa ń ta alágbára káka inú ewu ní ti ń ta ìgbókùn. Bọ́ọ̀lù dámọ̀ràn nígbà tí àwẹ̀ ti ré kọjá tẹ̀. Àwẹ̀ àwẹ̀ kẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ lélẹ̀ ó di àárọ̀ ọ̀bà tọ̀sán. Alàgbà mo wòye pé. Ó lọ wòye pé ìsìnkọ̀ yìí léwu. Ẹ jẹ́ àdúrò wọ́n ní no. Ẹ jẹ́ àtún mánéèjì ẹ̀ nígbà tí afẹ́fẹ́ gúdù fẹ́ jẹ́. afẹ́fẹ́ agbára káká. ẹ ò bá ṣe. tó wọnú sẹ́ rẹ. that entered your business. afẹ́fẹ́ agbára káká. breeze about you. wọnú ayé rẹ. that entered your life. iná gbẹ̀mí. kárakáká. kẹ́yìn sì ni wákọ̀ fáṣì. to be close to kai. ohun tí à ń wá. ohun tí à ń wá. wọ́n sì kọ̀ wọ́n bá ẹ̀bẹ̀ kírètè lọ. èbúté náà rọ. lẹ́yìn náà ìjì náà tí à ń pè ní erakulo. ìjì náà ìjì erakulo. nígbà tó gbé ọkọ̀. ìjì ikọ̀ látòsí. storm of no remedy. ó gbé ọkọ̀ tí o sì lè dojúkọ ìdí kò lè a lè dojúkọ mọ́ nítorí ńlá kọjá. What you're going through. Some people are saying, I am tired. I'm fed up. I don't know what to do. I can no longer weather the storm. Master, every bondage of ashes that tied you, God of the apostles, so my fire now. ó ń gbà lọ. nígbà tí ó gbà lọ lábẹ́ erékùsù tó dà gbà lọ lábẹ́ erékùsù tá n pè ó di iṣẹ́ kí àwọn tó lè di ọkọ̀ kékeré mọ̀. àlè dọ́kọ̀ dì mú mọ́. nígbà wọn gbé sókè wọ́n ṣe ìrànlọ́wọ́ wọ́n di ọkọ̀ ní ìsàlẹ̀ nígbà wọ́n bẹ̀rù kí wọ́n má bàa gbá wọn sórí iyanrìn bí àwọn ti ń ṣe làálàá gidigidi. à ń ṣe làálàá ó ń làágùn lóòótọ́. truly you are swearing ọjọ́ kejì. wọ́n kó ẹrù ọkọ̀ dà sí omi. gbogbo tó nílò dídí sòwò kò yọ láti mú kí ọkọ̀ kó fẹ́rẹ̀. wọ́n wò ó wò pé bóyá bọ́ ọba tún talẹ̀ ẹlẹ́kan bóyá ni ó wò kó gé ènìyàn padà. gbogbo tó tó kójọ tó fẹ́ fi ilẹ̀ dọ́mọ náà ló ń ta yìí àti ní ọjọ́ kẹta. ọjọ́ kẹta. àwọn fi ọwọ́ ara wa kó ń èlò fúnra rẹ náà ló tún lu nǹkan rẹ ta. you are the ones selling your properties nígbà tí ọ̀rọ̀ àti òṣùpá ò sí mọ́ àrímọ́ lọ́jọ́ púpọ̀ ìdí ò dákẹ́ gbogbo ìjì tí ń jà every storm that is working against you is still to now. amen. àní àbá àkòsílẹ̀ tí mọ́. nígbà tí wọ́n wà ní àìjẹun ah, ní ọjọ́ púpọ̀. àìjẹun lọ́jọ́ púpọ̀ oúnjẹ kẹ èwo ló báláǹsì inú ètò oúnjẹ. Ah, wá ní alàgbà. Hmm. nígbà náà ló ní alàgbà. alàgbà ẹ̀yin ìbá ti gbọ́ tiẹ̀. ẹ bá gbọ́ sórí báyìí. ọmọ sẹ̀sẹ̀ kú ò ní. tágbára kankan bá ti dé. if worship is operating the man will be blaming his wife his wife be blaming him. wàá tó jẹ́ àgbẹ̀ kó bá a bá ti mọ̀ ní ká ti mọ̀ gbà kúrẹ́. he supposed to be living in Akure. ìyẹn náà máa sọ pé àbúrò wa sọdún sẹ̀mí àbẹ́yìn náà jáde lọ. it's because he didn't go out. ọkọ ọmọ afurasí ìyàwó pábò ní sí òun. the man will be suspecting his wife same thing applicable to his wife she no be suspecting the parents there is no hope for breakthrough. Uh -huh ìdáná bọ̀ yín. ọwọ́ ni mo gbà yín yanjú. kí ẹ tújú ká. ẹ tújú ká. nítorí a kò yóò sí òfò ẹ̀mí. Ah, ẹ̀nàwó sókè. raise up your hands. ọdún tó wọ̀ yìí. this year that you are. you will not lose your life. amen. àgbàlagbà ẹ dárayá. ń bo dárayá bo. yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún mi hmm. pé kò ní sí òkú ẹ̀. Are you ready now? Action! You cannot go with me this year. Come out of my body. Come out of my body. Prayer. You have to repeat it. Hardship for somebody to obtain home for a given cholera. Now, what I'm through with wedding, I'll pay you back. Owó táwọn èèyàn bá fún mi agbára káká. That is hardship. Láìdé, ọ̀rọ̀ kò mọ̀ tán yáwó ṣe. Oh God. lọ́ọ̀bà wo elubọ́ àkókò lọ́ọ̀bà láìsí bọ́ dájú ẹran kọ́ ìtàn kan àtòrí kan lọ́ọ̀gbà wọn ata ń kọ́ ẹni bí ọgbà wọn gbogbo ẹ̀ ń múra ànáwó. olúwa sì ni ọmọ pariwo ṣùgbọ́n tí mo pé owó òrò owó àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́ ẹgbẹ́ mélòó ló pè ẹgbẹ́ mẹ́rin. ọdún gba ó gba kánópì. Oh irọ́ aago mẹ́rin némi aago mẹ́ta lòjò bẹ̀rẹ̀ aago mélòó lòjò dá. ìtọ́ burú ni pé ẹlẹ́rìn jókòó báyìí alága jókòó báyìí. Elédùmarè jókòó wọ́n retí bẹ́gbẹ́ bá ti ń da káwọn ọmọ gbowó ojú wọn náà lòjó fi dé oh, ṣùgbọ́n òjò dé kò kan àwọn. Father. bẹ́gbẹ́ padà dáwó. àṣírí tú káì. Somebody just say amen. Ó fà agbára ká. Arrow of action.

agbára kákàlà nǹkan níbẹ̀ ọwọ́ seven thousand twenty o tún bí àbúrò adájọ́ two thousand twenty adájọ́ wa ní black maria nu bí ọba jẹ́ ọlọ́run sáwa lọ bẹ́ẹ̀lì ẹ̀ lágọ́dí báyìí ni. Oh God fọgá lásán lásán ó bẹ́ẹ̀lì aláṣọ. Ah, agbára káká. that's our team. Mm. If someone is selling gold, if he's a victim of hardship, anything that I go you know. agolo yóò lówó jùlọ. Àwọn ará àdúgbò òròpọ̀ fẹ́ràn àwọn ni wọ́n mọ̀ pé tágẹ́ẹ̀tì rẹ̀ ni òmu èlùbọ́ saki. ọ̀sán lọ kóòtù lórí ẹ̀ ẹgbẹ́ wọlé ẹ̀ ẹ̀ kẹ́. shout aloud. ẹ̀mí agbára ká. spirit of action come out of. is another one. ó tó yàtọ̀ sí ẹni tí ń tàgbé o. this one is quite different from what I speak of it. whoever is plucking pepper while dreaming. èyí tó yàtọ̀ ìkú. that one is quite different that is called affliction. a tó The person be pricing it. Ọgbà mẹ́ta hundred naira ni. Let me take three hundred naira. Wọ́n ní ẹgbẹ́ apẹ̀rẹ̀ mẹ́ta ẹ máa lọ. Take three basket and go that is a serious affliction. ọkùnrin kan tó sá fún man that left his wife. he accused his wife that she is behind the problem that during the night of mercy God lay hand on her. and the little girl said your wife is not behind the problem. bàbá rẹ̀ bá your grandfather slept with a lady and he didn't accept the pregnancy. she caused him which is added to his grief. ẹni wọ́n wá gbé dìde. the person they say you should come in. wá wá ti yàrá kan ní family house wọn ní òjì. to his family house at Oje to rent a room. o ti rántí. you remember. ọ̀rẹ́ ti yàrá kan tó yàrá tọ́rẹ́ǹtì ẹni tí ń parí sí ayé wọn. Jesus Christ. ó ní mi ò lò. Oh, oh, let go. Maybe we'll sing boy. Melodious voice. Yes, sir. Yes. Olúwa What is the next thing to do? Olúwa ní God says you buy pepper. Àti àlùbọ́sà. And onions. kó gbé lọ fún màmá tọ́rẹ́ǹtì ilé lọ́wọ́. and give it to the woman that rent the room there. tọ́rẹ́ǹtì ilé lọ́wọ́ làwọn àjẹgbésẹ́ lé lọ́wọ́. because she was assigned to torment them just like them that was when she went to their family house to rent a room to monitor them and she's paying five hundred naira per room and she's monitoring them. God said the woman should be given pepper and this woman she is selling pepper in front of their house. The pepper she's selling that is what she's using to finish the work of affliction in their life. Mm. I believe somebody is ready to pray. Affliction. Come out of my body. Look at me, sir. It is not only that his father has been afflicted. Some they are using children of afflict him. Some it is his Whenever he's going to his working place, the person will be having happy. She will be pleased if Allah is not around aláàmọ tí ó tó ṣẹlẹ̀ lónìí tó hmm. onírúurú nìpọ́njú. affliction differs. àlàáfíà ni wọ́n fi ń pẹ́ lómi. they are using health to afflict some people. kẹ́sì owó nìkan ni wọ́n fi ń pẹ́ lómi. not money alone. sọ náà bá ń já ata. if you are plugging pepper. owó ọ̀fẹ́ láti gbàdúrà yẹn. you have grace to pray ẹ̀ẹ̀mejì ló gbà o. it is going to be two times. kọ́ wá rí ẹ̀ẹ̀mejì yẹn gbà bí ipò gbàdúrà. try to pray like never before. máa mi ara. be shaking your body. tó o bá ti pe Jésù. after calling the name of Jesus. ẹ̀mí ìpọ́njú kì í. spirit of affliction tender it will leave. bẹ́ẹ̀ni ẹ̀mí ìpọ́njú. spirit of affliction. jáde lára. come out of my body. jáde lára. come out of my body. Sandra. God said to the children of Israel, It's there because they were victims of bitter affliction. They asked the Lord, Oh Lord, what is the meaning of bitter affliction? He said, Whoever that has no maid or housemaid that is working for him, that is a victim of bitter affliction. That means in your budget, you must have housemaid. It is written that you have slaves. He that's supposed to have a slave is now a maid. Repeat to us again. Affliction is not good. Listen. I was inside the delicate moment. mo I was seeing God's face. I wanted to go inside. Some men they have to fight they were praying. I said when you are through with your prayer I'll go there later. And they kept on praying. no, Gigi. While they were praying, I saw his spirit filled with pepper. he came out of a man. that they were praying for him. he wore and when he came I started taking steps. a man was beside me very big. kai. mo bá ká ẹsẹ̀ mi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. ní ìgbà tí When After the president, is anybody that sees anything? I said, I said something. He said, I should tell them what I saw. I said, I saw a spirit of pepper. That means affliction. The man that was The spirit left him. Look at this brother, he's snoring here. When the spirit entered his body, he changed his sleeping position. As I saw it, he said, look at this man. We are sending Bí They gave text to God that the spirit is out. And I was given key. Here is the key. Hmm? I said, hmm? <laughs> Key. I said, key. They said, yes. You want me to collect key from you? I realized that this body is not okay. God is no more. Amen. Huh? It won't, Baba repeat once again. you seed of affliction. come out of my body. come out of my body. come out of my body. reason. He's about to collect someone's for white dreaming. Phone. Phone. If he's collected from Listen up to another one I is to you. If you use the phone right way and your way is paid, why making use of the phone? If you want to give it out, don't give it to those that are close to you because they can use it to stagnate you. You must not give those that are close to you because they can use it to get you disconnected. That's my phone. I like your phone. I'm giving you. Wow. You can buy it and give someone. ọ If they should collect your phone from you, why dreaming? That means the person is disconnected. Those are supposed to connect him, they will not be able to see him. If they should collect someone's bag why dreaming, or is looking for his shoe, there is no journey for such a person ọ̀nà méjìlá ni wọ́n ń gbà láti dá àyàn dúró torí kò sí ìdádúró tí ò ní kọ́kọ́ farahàn lójú oorun mm-hmm. ilẹ̀kùn tí ọba ti sí. the door that is not open spiritually can be open physically. ó ń dáráyé gbà lọ́wọ́ mi o ó ń dáráyé gbà lọ́wọ́ mi o bàbá. mí me. estoy. on, restore estoy. Time is fast spent. Stretch it to the altar. I will continue from there later. Somebody say amen. God of the apostles. Where is the ladder, amen? Whatever the world has taken away from you, God says the Lord. Receive it. Every good thing they've collected, receive it. Every lost glory. Dá ògo rẹ padà. Ibùjókòó tó Lost matrimonial Receive your matrimonial Connection that is lost. Amen. In the name of Jesus. padà. Ògbó iṣẹ́ I'm kọ̀. pàtẹ́wọ́ fún ọ. Put your hands together for the Lord. Eleven p.m. Lọ́sùn. Go and sleep. Bọ́ ọba tẹgbẹ́ mi ni wọlé bó o ti ń lọ ìwà If I were you, I would just go and sleep. For you to hear the voice of the Lord. That's three hours. Wákàtí mẹ́ta nìyẹn. Ọbàjà aago By eleven p.m. Oyá lè tètè parí round up around two. Yeah mi ò ní abátájì láti máa pàdúrà mi lálẹ́ alibitu ó lè fara lélẹ̀ díẹ̀ ẹgbẹ́ ọwọ́ yín sókè afẹ́ kí alẹ́ bàbá ti kálẹ̀ ní àyẹ̀ tán lọ fara lélẹ̀ lọ fara lélẹ̀ go and rest lọ fara lélẹ̀ go and rest ẹ̀yin tí ẹ bá fẹ́ rí mi tí ẹ rí mi ní ìsìn máa rí yín láàárọ̀ ọ̀la àdúrà thirty in hour thirty you tomorrow morning. mo ní àdúrà tí mo ń gbà lórí òróró tòmí ilé fi òróró lẹ̀ kí n jókòó tì mí òyìnbí tẹ́ ẹ fi rí pé ní twelve lẹ́ẹ̀kan mo dìde mọ́ ń lọ nìyẹn mo fọlọ́n bí ọmọ mi ló ta ni mi ti mọ ènìyàn ní ọmọ oko ìwọ bàbá wẹ̀ kí ọlọ́dún àmọ́ wo ti àmọ́ wo ní ọlọ́kọ wa ara tí ó jójú ọba nẹ́mì jẹ́nu ẹgbẹ́ wọn yóò kẹjàre méje la máa ké sí olúwa bí má ti ké lẹ́ẹ̀kan ẹ ké méje sí ọlọ́run yẹn praise the lord.